having unpleasant discharges from the vagina or genital warts, or having some kind of cramp when you're having your period, having irregular menstrual cycle, fallopian tube blockage, and the likes. All these things are as a result of long term untreated infection. Fún gbogbo àrùn ìbálòpọ̀, ìwọ obìnrin tí ojú abẹ́ tó ń ṣe omi, ìwọ obìnrin tó pé gbogbo abẹ́ ló ń rùn, ó ti hó ara, hó ara, hó ara, gbogbo ẹ̀ ti dáwò. Tó pé nǹkan oṣù ẹ kò wá dáadáa, mo ń ṣe ségesège, ó ń díjọ́, ó ń séjọ́, ó ń lájọ́. Àti ìwọ ọkùnrin tó pé àtọ̀ ẹ ti ṣàn, gbogbo abẹ́ ló ti ju bí ẹni pé kòkòrò ti jẹ́ níbẹ̀ Aṣíwájú elégbòogi herbal therapy has brought this infection flusher for you is to eradicate all forms of infection that could be disturbing your system. And men, if you fail to treat infection too, it could lead to low sperm count. So to go against all those kind of problems and live a healthy life, patronize Ashwaju Legbogi's infection flusher. This would give you a long-lasting result and a healthy living. God bless you. Thank you very much.